الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fọlọ́ ọba ní ibi táwa wà ní mọ́sálásí wa yìí àmọ́ bó ti rí ń bò mí òbí ń ràn lọ́wọ́ báyìí alhamdulillahi rabbil alamin ní orí ọlọ́run ní òdẹ̀ra rẹ̀ òun ní kọ́lọ́n ọ̀rọ̀ òjò fún wa o ọlọ́n kọ́ mọ́ta ṣe kó ṣe eléyìí tí ó tù wá lára èyí tí ò ní ilé tí ò ní wa jẹ́ èyí tí ó mú wa wù èyí ara wa tutù tí ó mú ọkàn wa balẹ̀ mọ́ta òjò kọ̀ọ̀kan wa o. eléyìí náà sallallahu alayhi wa sallam ta lọ da táwọn èèyàn bá ti ń gbàgbé súnà tí wọ́n jẹ́ nìkan nu ẹ̀ tí ọmọ lè é tí ọmọ àwọn èèyàn létí rẹ̀ ya ànábì máa ṣe báyìí o ànábì máa ṣe báyìí o sallallahu alayhi wa sallam ládàá pọ̀ ń bẹ púpọ̀ o ẹ̀rí nu súnà rẹ̀ ni pé bójú bá ń rọ̀ báyìí gbogbo ẹ̀yin làdá ní mọ́sálásí ó ní bẹ́yàn tí máa pè wọn òun ó jẹ tí ó yàtọ̀ díẹ̀ tó bá ti ń pè ẹ̀wọ̀n nígbà tí ì bá ti pé òjò ti bẹ̀rẹ̀ òjò ti ń rọ̀ ẹnu ládàtọ́ lọ́wọ́ fẹ̀yìn làdáni ni pé òjò gbọ́dọ̀ dí làdáni lọ́wọ́ kọ́mọ́lọ́ pè wọn bákọ́ mọ̀ gbogbo wa bá wá já òjò ń rọ̀ òjò ń rọ̀ ara tí ládàá kéèyàn máa pè ń fi pọ̀ ara tẹ́tẹ́ ṣe náà nù o lọ́mbrẹ́là lẹ́yìn ọ̀wá ni ẹni ọba ní mọ́tò ni ẹni ọba lẹ́ni tí ó ràn lọ́wọ́ ni o ẹ̀yin gbọ́dọ̀ lọ́ọ́ pè wọn ẹ̀rún pípé òjò ọ̀gbọ́dọ̀ di lọ́wọ́ o bẹ́ẹ̀ bá wá dé mọ́sálásí tẹ́ fẹ́ pè wọn tẹ̀ni Allahu akbar Allahu akbar láti máa pè wọn ashhadu an la ilaha illallah ashhadu anna torí tẹ bá wá débi tẹ ti pé hayya ala salat ẹ wá ní wíyọ níjọ tí odò bá ń rọ̀ sí làdáni torí bọ odò nítorí pé wọn gbọ́dọ̀ má lọ pé ẹ̀rọ yọwọ́ àmọ́ pé sọ́lù ìrì hàlìkùn sọ́lù ìbùlù tìkùn ìtumọ̀ ẹ̀ nígbẹ̀yìn èèyàn ẹ máa kírun nínú ilé yín náà o ara dúkì fìlàmù gbogbo bá ń rùn lọ́wọ́ ànábì àníwọ̀ sọlọ̀bọ̀ àṣọlọ̀ ìlàdáni ọmọ pé hayya ala as-sala hayya ala as-sala ti ní pé ẹ dé ẹ máa bọ̀ wá kírun o ẹ gbogbo nǹkan ṣe é lẹ̀ o àsìkò òun tó ọlọ́run ń pè yín o ẹ̀rí inú dẹ̀ra inú rọrùn islam lẹ̀sìn tó rọrùn jù àmọ́ àpèjúwe wa ń lò ní pé gbogbo nǹkan èkì wákàtí márùn-ún òtún two hours nínú twenty four hours gbogbo nǹkan ìgbà wẹ̀ ẹyọkan nínú twelve okùn mọ́kànlá tó máa fi jẹun gbogbo ntọ́lọ̀ ní omo wa nù zaka ìwọ na ninety seven point five percent two point five percent péré ló ní omo wa hajj hajj ẹ̀ẹ̀kan péré lọ́lọ́ jẹ́ dandan fún ọ kọ́dà bọ́ gbọ́gbọ́n ọdún láyé kí ló tó kù kí ló tó kù àti kí èèyàn bá gba ṣètọ́ ní láyé lọ́rọ̀ ìsìn ìsìláàmù ó fi lé lára ẹ o mẹ́wàá rẹ lómi ní ó gbà á mùsùlùmí wọ́n bí òun náà bọ́tá ìhun yẹn ló ní òun láàánú fi kú o ṣètọ́ ní lọ́dààmú rẹ o. èyí tẹ́ ẹ fi ń da àwọn ara yín lọ́nà àtàyé lọ́nà tí ẹ̀ ní gbà kankan bẹ́ẹ̀ ọ̀pọ̀ ju bẹ́ẹ̀ ń lò fọlọ́n lọ o. abẹ́lẹ́ subhanahu wa àwọn tọ́lọ̀ ń ti ní kó yé bẹ́ẹ̀ ọlọ́mọbìnrin ọ̀dà mọ́ wa lọ́wọ́. gbogbo àwọn tí ìsìláàmù dàbí òkè ìrún ní wákàtí kan méjì nínú twenty four hours torí bí òkè lójú rẹ̀ ìwà mọ́ta dá wọn padà. sàṣẹwọn fáwọn náà o gbowó tí ó ta imú àtinú àwẹ ọlọmọta àwọn lọ́wọ́ lórí ìṣètò ọyìn rẹ o bí a ti yà lọbẹ onígbé ìsìlámù rọrùn púpọ̀ ara rọrùn ẹ òyìn pé kódà bí òjò bá ń rọ̀ dandan kọ́ ni kó o ti rí bòjò wá mọ́sálásí o olúwalá yọ̀ǹda ẹ̀yin làdáni náà ẹ wá mọ̀ pé ní sunna nabi sallallahu alaihi wasallam òun ni pé sọ́lú èrè hálìkún sọ́lú ibuyutikum ẹ máa fi hàn nù lẹ́yìn o òjò ń ràn lọ́wọ́ o olùwàfẹ́ bẹ́ẹ̀ o kò fẹ́ ràn fún wa bẹ́ẹ̀ o torí náà a fẹ́ pe àkíyèsí wa àmọ́ ẹ dákun ẹ má já abuse opportunity yìí òjò tí yóò níyàn la láti torí pọ̀ ọ́ lọ́lọ́run àtàlẹ́bí yọ̀ǹda fún wa o èyí ṣe pé rí iṣẹ́ o àhà èyí náà káfíńyé náà fún ọ títí ètò ọ̀nà gbogbo ọ̀nà ṣètò ọ̀nà ọ̀fẹ́ máa fi wọlé tọ ọmọ ànábì àdámà ìwọ ló ní gbà láyè o máa la ń tọ́lọ̀ yọ̀ǹda fún ọ máa bí sí rẹ ẹ̀rí ojú ìrọ̀ yìí àbí ìtújú báyìí lọ náà ẹ̀ àwọn àlùfáà nù síra wọn ní àlùmọ́kọ̀rọ̀ lẹ́bi yorùbá lélo tọ̀wọ̀ òjò tí ó tutù aṣọ máa yàn lára òjò tí ó ṣe kíni tí ó Aha, yóò gbé báwọn ní a máa tẹ́ẹ̀kì advantage tọ́lọ́hún fún wa ara ẹ̀ ní pé sọ ló ibùdó ti ara ẹ̀ náà ní bọ́bá pé ìrun magrebi ìṣáì kápí magrebi wa àti ìṣáì ní àkókò kan náà olùwàyọ̀ǹda bẹ́ẹ̀ ẹ̀ kọ́dà lọ́dọ̀ apá kan náà àwọn onífíkíw wọn ní bọ́bá jọ̀sán náà a bẹ́ẹ̀ láàrin zoli àti kínní àti asọ̀rọ̀ ìwà náà lọ́mọ́sá gba lẹ́sìn fún wa kò sọ̀rọ̀ ọ̀hún fún wa. nígbà tí mẹ́nu bọ̀rọ̀ ọ̀hún ká tún pàkíyèsí kan ẹnìkan wá bí mí béèrè kan bí ìjẹta bí àbíjẹrin kò sí báwọn náà lọ pé òun máa rí nǹkan méjì táwọn èèyàn máa ṣe lórí wọn ọ̀wá yẹ̀wò èwo lọ́yẹ kó wọn máa ṣe ń bẹ̀ òun sì rí pé èèyàn kan méjì fọ́lá tó ṣẹni tí ọ̀ma tó wù nìkan ní í ṣe òun láwọn àlùfáà náà oríṣi méjì náà ni àwọn àlùfáà náà máa ṣe lórí ìwọn àfẹnukọta wò ó ní bẹ́ẹ̀ bá kí rákà méjì tán tọ́wọ́ afẹ́ dìde lọ rákà ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ ní ọ̀hún magrebi àbí ọ̀hún zohori afro àbí ọ̀hún ẹ̀ṣá lẹ́yìn tá a mọ̀ pé sọ̀látù zohori ni sọ̀látù làásùrì ni sọláàtò làìṣá ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yìí mẹ́rin òkú mẹ́rin ni wọ́n. yọ ọ̀sà níbi ká dìde bàbá kí méjì tán ní kúkúrú ọ̀pọ̀ dàbí fásùbáàní àṣùbáàní kan lọ yọ kó ní ọ̀tá ń sọ. ó lóun rí àwọn kan láti ibi tí wọ́n jòkó sí òun náà ni wọ́n ti kábàrà tí wọ́n ti gbọ́wọ́ sókè Allahu akbar wọn wá dìde bẹ́ẹ̀ lọ́ọ́ ẹlẹ́ẹ̀kẹta òun sì rí àwọn kan dákẹ́ wọ́n kàn dìde nígbà wọn bá ti sàtáyà tán nígbà wọn bá wá dúó wọn dúó tán níwọn ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ pé Allahu Akbar wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́wọ́ sókè méjèèjì náà lòun rí táwọn èèyàn máa ṣe èwo ni ọyẹ kéèyàn máa ṣe o ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn o mo ti dẹ́ni lóhùn àmọ́ bá a ti máa ṣe ń gbà ọlọ́run ti sọ ọ́ di rọrùn nísìnyí pẹ̀lú kíkà kalẹ̀ ni wọ́n ń ká wọn sínú ìkalẹ̀ bàbá wí báyìí yóò tún sáǹfààní fún ẹlòmíín yóò jẹ́ ní ó béèrè nǹkan lọ. ẹ̀rí èyí tí ó kọ̀nà jù gẹ́gẹ́ bí wọ́n ti ròyìn bá nàbì tí kí wọ́n fún wa ọ̀la ọ̀tún. Abu Hurairah ìtàn iná ni ọmọsáàsá lẹ́kùn ìyọnu rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alaihi wasallam nínú hadithu tábí Abu Hurairah gbà wá ó ní kana nabiyyu sallallahu alaihi wasallam yukabbiru hina yaqum wa yukabbiru hina yarta'i. ويكبر حين يهوي إلى السجود ويكبر حين يقوم من السجدين إلى الثالثة Abu Hurairah náà nàbí òun sọ sallallahu alaihi wasallam ànábì máa kábára nígbà tí ń bá ń nígbà tí ń bá ń àwa ń kà lọ bẹ́ẹ̀ ànábì máa kábàrà ìnà nígbà tó bá dìde lọ́fẹ́ tiẹ̀n níbẹ̀rẹ̀ ọ̀yùkábẹ̀rù ìnà yàrá tàwọn nígbà tí ń bá ń lọ rùkú ọ̀yùkábẹ̀rù ìnà yahwi ila sujud nígbà tí ń bá ń lọ ìforíkalẹ̀ kódà òfin kò pé kódà ń gbà tí ọba kí méjì tán nígbà tí ń bá ń lọ ẹlẹ́ẹ̀kẹta àbúrò rẹ̀ ra gbà wá bẹ́ẹ̀ ọ̀bí ọlọ́run ẹlòmíín náà tún gbà wá àdéhùn tó pọ̀ lọ wá bẹ́ẹ̀ òun lọ́jọ́ jẹ́ pé jùmùhúrù àwọn onímọ̀ the vast majority èyí tó pọ̀ jù ní àwọn onímọ̀ nítawọn wà lórí ẹ̀ níta àtúntí wọn bá léèyàn ń ṣe nígbà èyí ṣe pé gbàtà bá ṣe tán ànábì máa kábàárà ń gbà tí ń bá ń dìde lọ́ọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni pé kìí ṣe pé gbàgbé yẹn bá dé bí ẹlẹ́ẹ̀kẹta nígbà tí òun dìde lọ ẹlẹ́ẹ̀kẹta òun náà èyí òun lọ fọ́nà òun lọ bá àdìsí ànábì yìí mọ̀ sallallahu alayhi wa sallam kìí ṣe pé gbàtà bá débi tá à ń lọ tán gẹ́gẹ́ bó ṣe pé bàbá rúkú kìí ṣe pé gbàtà yẹn bá dé rògbò tán ọ̀rádìí ibì kan náà lọ yanjú rẹ̀ ẹ̀rí pé bàbá wà lórí ìgbó nísìnyí tá a fẹ́ lọ rògbò èsì pé ńgbà tá a bá wá rògbò tán láti wá pé àlọ́wọ́ àkùbà bàbá fẹ́ dìde ń bẹ rògbò kì í ṣe pé gbà tá a bá dìde tán láti pé sẹ̀mí àlọ́wọ́ lè mọ̀ ní àmìlà àbó òrera jọ yé wa pé ìnà náà nígbà tá a náà ti bá ń dìde fún rògbò ni ó pè sẹ̀mí àlọ́wọ́ lè mọ̀ ní hamida kọ́dọ̀ wá fi kún pé bọ́bá wá dúró tán yọ wá pé ọba náà wà lẹ́kàn sẹ́ńpá nàbí ṣe yàtọ̀ nígbà téèyàn ń lọ àtìgbà tó dé ibi tí ń lọ mọ̀ torí náà ẹ̀ eh, mo fi ní èyí tó pọ̀ jù tó pọ̀ jù púpọ̀ nínú àwọn onímọ̀ ni wọ́n ní ah, ẹ̀rí tí ń jẹ́ hínà ni pé ńgbà tó wà ń jòkó yìí bó kó ńgbà tó fẹ́ dìde èyí náà ọwọ́ àdìde wọn kábàárà ń lọ tó fi dìde ètè pé ńgbà tó o bá dìde tán àmì ẹ̀rọ àwọn tí ń ṣe ńgbà téèyàn bá dìde tán yìí náà kìí ṣe fẹ́ inú o inú gba àwọn àlùfáà lójú ọ̀nà amọ́dé àbí ìmáàmì máàlì kì í táwọn wí nù àmọ́ ńgbà tí èyí ṣe pé àfáà là ń tẹ̀lé ànábì ni à ń tẹ̀lé ó ní táwọn náà rò fún ewì bẹ́ẹ̀ ara ń tí àwọn èèyàn rò ní pé wọ́n ń wo pé táwọn ṣe ń kírun lẹ́yìn ìmáàmù ọmọ máa ṣáájú ìmáàmù sáájú pé ìmáàmù ti dìde tán wọ́n ẹsẹ̀ wá kábàárà wọ́n máa fi wọn ní kọ́sẹ́ni tí ó lè ṣáájú àmọ́ ìwọ̀n ò lè túùsì ń gbà ti rí àdéhùn ńláńlá báyìí torí náà ìsìnú èyí tí ó dáa ọba lánàá mọ òun ni pé bàbá wà níjòkó tá a tàtà alákọ̀ọ́kọ́ tán nígbà tá a fẹ́ dìde yẹn òun ni ká dìde kí ni ká ti kábàárà ká gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ káwá bá lọ orí ìlú bẹ́ẹ̀. àtúnrí náà àwọn táwọn ní kọ́dà níjókòóhùn náà ni ti kábàárà kó tó dìde bàbá wa sheikh báwọn ti rí ni pé mo ti wí ṣáájú yẹn púpọ̀ àkọ́ ọ̀fara mọ́kẹ́yìn ó dìde tán kó tó di pé yọ wà kábára àbí yọ wà ká yọ wà gbé ọwọ́ sókè ọlọmọta fẹsẹ̀ wáyé wájú wáyé kó sì gbà á lẹ́sìn fún wa o wasalli allahumma wasallim wa barik ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.